ó di dandan ká lo gbàgede eagle square o àwọn olùfẹ̀hónúhàn ṣèkìlọ̀ fún Wike ọ̀kan lára àwọn alákòóso fún ètò ìwọ́de ìfẹ̀hónúhàn ibi ń pa wá èyí tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹjọ ọdún 2024 ti sọ pé kò sẹ́ni tó lè dá àwọn dúró láti lo gbàgede eagle square tó wà nílùú àbújá dámiláre adénọ́lá tó jẹ́ alukoro ètò fún ẹgbẹ́ take it back movement ló sọ èyí lọ́jọ́ àìkú tó kọjá níbi ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe níléeṣẹ́ amóhùnmáwòrán Channels Television Adéńlọ́lá sọ pé àwọn kò ní adarí tàbí bàbá ìsàlẹ̀ kankan tó ń ṣe agbátẹrù ìfẹ̀hónúhàn tí ó fẹ́ wáyé bí kò ṣe pé gbogbo ọ̀dọ́ Nàìjíríà tí ebi ń pa ni wọ́n pawọ́pọ̀ láti jáde síta sọ ẹ̀dùn ọkàn wọn fún àwọn aráàlú láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ni ariwo náà ti ń lọ káàkiri ìgboro pé àwọn ọ̀dọ́ fẹ́ kórajọpọ̀ láti ṣe wẹ̀fẹ̀hónú hàn káàkiri ní ilẹ̀ nàìjíríà níbi tí wọ́n ti ń béèrè fún àyípadà nínú ètò àti ìlànà ìṣèjọba o ìfẹ̀hónú ọ̀hún làwọn èèyàn ti ń pariwo lórí ìkànnì ayélujára káàkiri àgbáyé àti pé gbogbo ìpínlẹ̀ tó wà ní nàìjíríà làwọn ọ̀dọ́ àti aráàlú yóò ti péjọ kì í ṣe àhesọ wípé oúnjẹ àti gbogbo nǹkan ti lọ sókè èyí tó ṣòro fún aráàlú láti mú ọwọ́ lọ sẹ́nu ìyẹn láti gbà tí ìjọba ti kéde yíyọ owó ìrànwọ́ orí epo tí a mọ̀ sí sọ́bsidì Adélọ́lá sọ pé dúkìá ìjọba tó wà fún lílò aráàlú ní ìgbàgede Eagle Square jẹ́ tó sì ní mínísítà fọ́rọ̀ ètò FCT Yẹsan Wike kò ní nǹkan méjì tó fẹ́ ṣe ju pé kó yọ̀ǹda rẹ̀ fún aráàlú láti lò Rotimi Orílọ̀ ló ti ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard.